nínú ẹ̀kọ́ eléyìí tó yẹ kéèyàn kọ́ nípa rẹ̀ kéèyàn sì mọ̀ nípa òun náà ní ẹ̀kọ́ tó rọ mọ́ ṣíṣe ìbéèrè nípa ní àbámà nínú ẹ̀sìn ọlọ́run ọba wa àti irúta ló fi léèrè àti bó ti ti ó ti àlàyé irú àwọn nǹkan wọ̀nyí wọ́n máa pè wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀lì mufti wọ́lùmọ́tẹ́fì ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìsí ẹni tá à ń bi léèrè nípa ń tá àbámà nínú ẹ̀sìn àti ìsí ẹni tí ó fi léèrè nípa ń tí ọ̀bámà nínú ẹ̀sìn. nítorí òun náà ní kí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn àyè tí ọlọ́run bá gbé wọn sí àyè tó ga púpọ̀ ni bíbẹ wọn láwùjọ òòrè ńlá gidigidi ni nítorí pé àwọn gangan lọ́lọ́wọ́n bá lò tá a fi jẹ ẹranko tí o bá ti ta àwọn olùmọ̀ẹ́ni tá a ń sọ fún wa pé ìtọ́ èyí ò tọ́ eléyìí lọ́nà eléyìí nìgbẹ́ àní fi nǹkan kan yàtọ̀ sí àwọn ẹranko. الإمام الحسن البصري رحمه الله تعالى قل له ولولا العلماء لصار الناس كالبهائم يبقى في تواني مماني إسلامي يبقى في أولي نقول أدوك صلى الإمام يحيى ابن معاذ الرازي رحمه الله nínú tí Al-Ghazali tó ń náà sọ nípa rẹ̀ ibi olùmọ̀yìn sọ kẹ́rù ti wá nínú síra Ihya Ulumuddin ti Ghazali. الإمام يحيى بن معاذ الرازي ولم العلماء أرحم بأمة محمد صلى الله عليه وآله وسلم من آبائهم وأمهاتهم wọ́n ní àwọn onímọ̀ àwọn olùmọ̀ wọ́n ní àánú lórí àwọn ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ní àánú tó tẹ̀wọ̀n tọ́fẹ̀ tó gbòòrò tó dúró àánú táwọn bàbá oníkálukú àti ìyá wọn lọ. wọ́n ní wọ́n wá fi olùmọ̀ ilé rẹ̀ pípẹ́ wo ló ti ṣe jẹ́ pàánù táwọn onímọ̀ tí wọ́n ní lórí wa ọ̀pọ̀ ti tàn bàbá àtìyá wa lọ táwa ló lè dàbí bàbá wa táwa ló lè dàbí màmá wa bàbá yìí dáhùn wọ́n ní bẹ́ẹ̀ ni. لأن آباءهم وأمهاتهم يحفظونهم من نار الدنيا والعلماء يحفظونهم من نار الآخرة wọ́n tó ṣẹlẹ̀ ní kí bàbá wa àbíyá wa àwọn ọmọ sọ wa níbi kí náà lé ayé ọmọ jọ wa nì ṣùgbọ́n àwọn onímọ̀ àwọn ọmọ sọ wa àwọn ọmọ dáàbò bò wa níbi kí náà tàkìyà ọmọ jọ wa ìwúrọ̀ aburú dínà sílé ayé ni àti tàkìyà mi wọ́n náà ti ti mọ̀ pé tilé ayé mi ìdá kan ló jẹ́ nínú àádọ́rin ìdàlùkìyàm ẹni tí wọ́n ń wá pé kí náà ilé ayé ọmọ ẹjọ́ wa aláàánú ni o èèyàn dáadáa ni o ṣùgbọ́n àánú rẹ̀ tó tẹni tí ń sánà kí náà ìdàlùkìyàm ọmọ ẹjọ́ wa torí àwọn ti sọ pé àánú táwọn onímọ̀ tí wọ́n ní sí wa ó ju àánú tí bàbá àti ìyá wa ní sí wa lọ torí ẹ̀ ọyẹ ká mà ikpe olùmọ orí ńlá lọlọmọ bá ti ṣe fún wa agbọ́dọ̀ wa ma kí ni àwọn ẹ̀kọ́ eléyìí tí islam là kalẹ̀ ká máa fi báru wọn ṣe lónìí ìtafẹ mẹ́nubà wọn náà lọ́rọ̀ nípa abéèrè ìbéèrè nípa ń dá àbámọ̀ nínú ẹsẹ̀ wọn ń pè ní fẹtùwà fẹtuwa oní àná ìbéèrè nípa ẹnìtá àbámà nínú ẹsẹ ẹnìjọ wa dá wa lóhùn nípa ẹnìtá ṣe béèrè nípa rẹ dáàmù nínú ẹsẹ òní wọn pè ní kíni mufti yẹnni pé ìtumọ̀ mufti olùdánilóhùn nípa ẹnìtá àbámà nínú ẹsẹ tá ń ṣe béèrè nípa rẹ lónìí ẹ̀kọ́ tọrọ mọ́ ẹni tó ṣe béèrè òun náà la fẹ́ mẹ́nu bà àkọ́kọ́ ni pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa ṣe béèrè nípa gbogbo dáwọ̀ bá ti nítorí pé dandan ni ká sin lọ́n a gbọ́dọ̀ fi orí fìfò sin lọ́n ìmà òun náà lọ́la dé ní ọgbọ́n ògbé a gbọ́dọ̀ máa ṣe béèrè lọ́dọ̀ ẹni tó mà ká bá a máa bá a sin lọ́n kí ẹ ti pé táwọn máa ṣe Yorùbá lẹ́kọ̀ọ́. tá a máa tanra wa jẹ ògidì olóòtú tí ọmọ kankan pẹ̀ sí rẹ yóò tún máa wá pa yóò máa mú mára ntí ọmọ kò ní béèrè nípa rẹ̀ kí ló dé kí ló mú ọmọ béèrè olóòtú ti ò ní torí tó ń bá lọ béèrè lójú gbogbo èèyàn báyìí wọ́n lè sí ọ̀dà olóòtú ni ọ́ olóòtú náà wa èèyàn gbọ́dọ̀ sanra rẹ̀ jẹ́ nítorí pé ọba o bá ń mú ma tó o fi sin lọ ẹ̀sìn yẹn ò ní jẹ́ àtẹ́wọ́gbà ẹ̀sìn yẹn yóò sì tún jẹ́ tọ́nà ń fi rẹ̀ nípa àìṣedédé rẹ̀ tó bá lọ́la ti rọ̀ jọjọ láti nípa ń tọ́ ọmọ yẹn tó fi láǹfààní àti nípa rẹ̀ tó fi sí bọ́lá صلى الله عليه وآله وسلم لأن سورة الأنبياء آية لك جي الله بلا دواني فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون أما سبيل أيا ما سبيل lọ́dọ̀ àwọn ẹni tó ní mímà àwọn ẹni tó ní mímà ẹ máa ń ṣèbéèrè lọ́dọ̀ àwọn in kuntum la ta'lamun sẹ́yìn bá jẹ́ ẹni tí kò mọ̀ bákan méjì làwọn èèyàn tẹ́lẹ̀ náà ẹni tó mọ̀ ẹni tí ọmọ ẹni tó mọ̀ wọ́n ní kẹ́ni tí ọmọ ọmọ ti béèrè lọ́dọ̀ nítorí kẹ́ni tí ọmọ náà kó nù ó lè bá a máa ṣe bí ẹni tó mọ̀ kọ́dà kọjá pé kọ́ nítorí pé ń bàbá ti béèrè yọ̀ọ́ làǹfààní àti mọ́kílọ́tọ́ yàtọ̀ sí ojú ọ̀dọ̀ àti báwo ló ti ti sọ ilé ìjọ ọ̀ràn lọ́wọ́ láti dẹni tí ń sin lọ́wọ́ bá على بصيرة لولي بنا الله تسير فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون قلوا من لا الشيخ عبد عبد الرحمن السعدي رحمه الله إنه تفسيره وأن يا يا nígbà tí ọlọ́run bá sọ pé ẹni tó ní mímọ̀ ní kẹ́ẹ́ fi léèrè agbọ́yé rẹ̀ ní wípé èèwọ̀ ní kẹ́ẹ́ fi ẹni tó ṣe wípé ẹ̀ńtà màmá làìmà ẹni tó ti pé ẹ̀ńtà màmá ó ń làìmà ẹ gbọ́dọ̀ bí léèrè nípa ẹ̀sìn yìí o nítorí kò ní nǹkan kan tí ó sàlékún rẹ̀ fún yín bí ẹ bá ṣe àìmà àti fọ́mi lójú torí ẹ ẹni tá a bá ti mọ̀ kókó mọ̀ a gbọ́dọ̀ bí léèrè ẹni tá a sì mọ̀ pálá ìmọ̀ kan ni a gbọ́dọ̀ sì béèrè lọ́dọ̀ rẹ̀ ọmọ ńlọ lé yóò onáà sì ń kọ́ àmà kò ì tí ìdájú kọ́ àmà ẹ̀ gbọ́dọ̀ fi lé ọlọ sílé tó dúkẹ́dúkẹ́ ó ti sápò ńbẹ ẹ̀ gbọ́dọ̀ fi lé àìmọye àwọn olóòtú tọpọ láwùjọ tó àmà tara yín tó àmà tara wọn jẹ sàyìn jẹ nígbà náà máa kí ó tó ọmọ kankan tó ọmọ tó tí ọmọ sàyìn jẹ bá ti débi làpẹ́ kutu tí wọ́n ń pè ní gbogbo àwọn làbá ẹ̀ máa wá rò kọ́ ọmọ kankan ní olóòtú burúkú. ẹni tó ti sìn àti tún wọ́n ẹni tó ń da tiẹ̀ lù ẹ má bí léèrè o nígbà tó ti jẹ́ gbogbo àwọn olùmọ̀ tó nǹkan lù gbogbo àwọn olóòtú tó yẹ kí wọ́n jókòó níbi tó ti máa kọ́ wọn kéwù àwọn náà sọ̀rọ̀ àwọn ti lè má pò títì àwọn náà dá àbọ̀ ọ̀sán gan àwọn náà ọmọ mórí rédíò tí wọ́n máa lọ tẹlifíṣàn irun wọn náà kọ́ bàjẹ́ lù orí rẹ̀ arúgbó ra láwàní kò túmọ̀ sí kọ́ ọmọ kí wọn kéésì irun wọn lọ́yẹ̀ kẹ́ ẹ máa fi léèrè ẹ̀yin ti mà pé púpọ̀ nínú wa wàlúwàdì wọn ò má ti kí o kọjú sí ilẹ̀ kan dáná ni àwọn náà bá ní kó àwọn ọ̀dà bíi ọgbà òwe lárúbáwá ti sọ̀rọ̀ ó sòdodo wọn ni ìnà gbogbo àtẹ̀bí ọ̀rùn bínú àtẹ̀sẹ̀ntẹ́rù wọn ni dájúdájú ẹ̀yin olóbèrè ó ti bẹ̀rẹ̀ sí ní ṣètì ẹyẹ fún nílùú tiwa o ẹyẹ olóbèrè ó ti bẹ̀rẹ̀ sí ní ṣètì ẹyẹ fún nílùú tiwa o nígbà tá a rẹ ẹyẹ gúnugún má ẹyẹ olóbèrè náà bẹ̀rẹ̀ sí ní ṣètì ẹyẹ fún. torí ẹ irú rẹ ló ń tẹ́lẹ̀ láwùjọ àwọn Yorùbá yìí àwọn ọmọ ọ̀fẹ́ lọ́lẹ́jọ́ àwọn ẹni lọ wọn sáfù ẹni àwọn ẹlòmíì kò tún máa jáde olùmọ̀ àgbà ló ń ẹlòmíì ó tún ní amòfin àgbà ló ń olódò àgbà kan ti tún rí àwọn ẹni tó wọn máa ti tẹsí kọ títí wọn sì máa ti àwọn èèyàn lọ́nà ilé ìbáni lọ́kàn jẹjọjọ ẹgbọ́n tọ́lọ̀ wọn bá sọ ẹ má sì mú o mẹsàlú ẹhẹlẹ síkiri nǹkan tó ń lájà rẹ mu àwọn ẹni tó bá ní màdìkẹ máa fi léèrè sẹ́yìn bá jẹ ní síkó mọ àlè má mú sáàdì olóńgbà wa sọ̀rọ̀ ó ní áyà nínú rẹ̀ náà yọ ẹ̀yìn ẹ̀nìyàtọ̀ sọ́tà lẹ́lẹ́fẹ́tọ́ mẹ́lẹ́sẹ̀ àlẹ́lá ìkọ̀fúnni bẹ́nu áyà yọ ikeke èèyàn wá jẹ ẹni tí ó lò ó lu ẹni tí ọmọ adáhùn ìbéèrè táwọn èèyàn bá ń ṣe nípa ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run nígbà tó ṣe kó onímọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run ayé àyè pọ̀ fún aláṣẹ bẹ́ẹ̀ torí ọ̀dọ̀ wa wa wọ́n tó ṣe béèrè mẹ́ni tó ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ kí kó ti mọ̀ wọ́n àwọn náà ti dọ́ọ̀nù irú rọ̀mbọ́ọ̀nù àwọn ẹni tí ọ̀sán tó ń fẹ́ fún ọ àwọn ọlọ́ọ̀mọ lọ bèrè lọ́dọ̀ wọn. nígbà tọkùnrin kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ní kíkọ ọlẹ̀ mẹ́ta òfin ọlọ́run bá sọ pé ẹni tí ń bẹ láàrin wọn ó ti já dànù ó ti já ní dídá tí òun ṣe tún padà mọ́. àṣà tẹ̀mí kí àzọ́wù jẹ̀lẹ̀ ọ̀yọ̀rọ̀ títí tóbi nìyẹn ó fi fi ọkọ mi. tó bá fi ọkọ mi àwọn ọjọ́ wa máa gbé lọ wọn ọjọ́ máa gbé lọ bá nígbà tó lọ́mọ bá ẹlẹ́dàá wọn bá wá kádàrà kéde òyédè ọ̀rọ̀ òyéra wọn kọ́ ṣẹlẹ̀ láàrin ọkùnrin yẹn tó ti gbádùn tó ti gbádùn fún ìgbà wọn akọrọ àwọn tí wọ́n bá tún wá kó ọ́ kọ́ padà tó kó wọn lọ wọ́n tún fẹ́ fi ọlọ́ọ̀kan sí gbà náà ló tó lẹ́tọ̀ àti bẹ́ẹ̀ gbà náà ló tó tó láǹfààní àti ní ikọ̀ mẹ́ta àǹfààní ikọ̀ mẹ́ta lórí rẹ̀ fún ma. ọwọ́ àtẹ̀bẹ́ àhà ó ti wá mọ̀ pé tọ́tẹ̀lẹ̀ nu wọ́n ti sọ fọ́kọ wọ́n ti sọ fọ́ fúnyàwó tọ́tẹ̀lẹ̀ nu ìpàdé òtútù mẹ́la àní fún wa ó di ìgbà tí obìnrin bá tún lọ́kọ míì táwọn náà tún jọ gbé tẹ́gbèrè gbé tẹ́gbèrè bì àtìbẹ́lọ̀ káwọn náà tún túká mọ́ àbẹ́lọ̀ fún túká hàn kọjá kúkú ní ọyà wọn tọ ikú ọyà ọkọ kọọlẹ ọkọ kọọlẹ lẹ́yìn ìgbà pípẹ́ ìwọ lè padà fẹ́ lẹ́yìn ìgbà pípẹ́ wọn ti wá sàlàyé bẹ́ẹ̀ fún wa obìnrin tó yẹ kó pàmì kú torí torí pẹpẹ tọkọ ni lọsí ẹjọ ọsẹ fún mi kíni pọ lókè sílẹ̀ ọgbà mi dojúmọ ẹ ẹjọ ọsẹ fún ọ pọ ọ̀rẹ́ rẹ̀ wà lórí ikọ ọkọ wa rí ọ̀rẹ́ yìí wọn á nàmá ọkọ lẹ o èkéni ó tún kọ lẹ èkejì ó tún kọ lẹ ẹ̀kẹta ní gbọdọọdọ lọba pé bẹ́ẹ̀ ni gbogbo níta máa ń kà yọ padà pé náà lọba pé pin nígbà tó pé pin tí wọn ti ti mọ kọ́nà ti dé pin kọ́mọ lọ́ọ́lé wọn nìyẹn kò sí ní sọ́sẹ́ kù máa wọ́n ti wá sàlàyé bẹ́ẹ̀ fún obìnrin ẹlẹ́nu bébébé tí ì máa gbọ́ ọkọ̀ bó bá ti ṣe wù tí wọ́n máa sọ pé tó bá bí ìyá rẹ̀ dá tó bá ti bí ìyá lá tó o bá kó lọ mọ àlè ni ọ èso ọmọ aláàlì yóò tún máa lakọ ọmọ bàbá ọkọ lórí bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin mi wọ́n gbọ́ bàjẹ́ ni wọn ọ̀rẹ́ ni kọ́ wọn lé wọn wọ́n fẹ́ fi mẹ́rù lọ lé ọkọ lójijì ni nígbà tó dọ̀ dá ọkọ bá pàdé láláì lẹ́kọ̀ọ́ mélòó lè wá fẹ́ tún ṣe nínú wa aláìlẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́ burúkú ọkọ arìgbẹ́tọ̀ nígbà tó kọ́ náà ti rí gbẹ́tọ̀ láti tù lónà ní bá ń omi ìtúsẹ́ ló tún kọ́ èkéní omi ìtúsẹ lóṣù kọ ẹ̀kẹta bọba ti láàyè rẹ bọba ti bàbá ẹ dákọ ọkọ wọn ni wọn bí bàbá ọjà ọkọ títí omi pé mẹ́ta obìnrin wa mú dẹkùn káwọn gbèsè rí nù òní ọsọrọ fún ọkọ òun nígbà tí wọn bá kọ tán olùkọ́kọ́ ẹsẹ oṣù kù dáàmú wa funfun ojoojúmọ́ ẹnu ká ẹgbẹ́ àgbọn sí wájú ni omi ẹkún bá kọ lágbárí àti kùn rẹ wọn máa kún bẹ níjọ́ tó omi bá kún omi ẹkún bá kún àgbọn. gbọ́nà láàmà fi sunkún ó rẹ̀ gbé rẹ kó tó dàgbà màmá ọlọ́wọ́ kí ló dé tó ń gbẹ́nu déédéé ọmọ káyọ̀ ti kọ́ ni pé yarí yarí fún yarí fún ńgbà ọba yarí fún torí bá yà tọkọ náà bá ti kọ́ tó náà rí ọlé kó pé wọn ò ní lè dọ̀ padà máa nù àdìbò tó yẹ kọ́ tó obìnrin láàrin ọkọ àti ìyàwó ìyàwó kọ́ tó tó bá ti bàbá kò lè gbà àwọn akọrin àtúntò ń kọ́ ọkọ̀ púpọ̀ wọn ò lè gbọ́ ọ́lẹ̀ mọ́ níta wọn náà sọ fún ọ ní pé kìí dé bá ayẹ ó ti kàn wá nìyẹn gẹ́gẹ́ bó ti kàn ya alágbájá tiẹ̀ náà kàn nù ọwọ́ àtẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ní sọ àwọn ti fi lágbájá wọn ló ti pa yó kọ́lọ́ ti sọ nìyẹn wọn náà kí ló léyìn ó sọ gbogbo nǹkan tí ẹni máa lé ẹjá lọ sí àbá mi jáde wọn bá lọ bí olódò mi lọ́ọ́ bá ní àtúntí wájà rí wọn bá ti ṣe é lóṣù tí àmọ́ ọjọ́ mẹ́ta kọ́kẹ́ padà la ilaha illallah tààlẹ́ni náà tó lè ṣe dìnnà lẹ́tọ̀ tààlẹ́ni náà tó lè ṣe dìnnà lẹ́tọ̀ irú rẹ̀ pọ̀ bàjẹ́ láwùjọ wọ̀nyí báyìí tó ti kọ obìnrin lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta táwọn olódò kan ti sọ fún pàtó tuntun wa ń bọ̀ jẹ́ pé báwọn náà ṣe ń pé pẹ̀lú àwọn ìyàwó wọn níbi èsì náà ẹ̀hẹ̀lẹ̀ ẹ̀kiri ẹ̀ńkọ́ntọ́m láti àrẹ̀ ẹ̀gbọ́n bá ní mà nípa ẹ̀sìn láti lè rí pé àkọ́kọ́ nù tẹ́ ẹ máa kéèkì nígbà tẹ́ bá bẹ́ẹ̀ ṣe béèrè nípa yín máa bi ẹni tó bá nímọ̀ nípa ẹ̀sìn. Jabir ibn Abdillah radiyallahu anhuma ọ̀là àmàjáde lógún láyé ànábì wa ogun yìí lòkúta kan bá rí bọ́ láti fi òkúta yìí bíbọ̀ ń bọ̀ bá ṣe àtàrí ọ̀kan nínú wa ìgbà tó bá lórí orí arákùnrin yìí báyìí lórí ìlú ọjọ́ tí òkúta fọ́ orí rẹ̀ yìí báyìí iná ló tún sùn ló tún lálàá ni màní yìí tún jáde lára rẹ̀ ìwé ẹja náà bá di ọ̀ràn àyàn lórí rẹ̀ ọba náà fi léèrè báyìí sábẹ́ ni gbogbo wa ó lè ma ọ̀mọ̀ ẹ sábẹ́ gbogbo wọn ẹni tí nǹkan ti sábẹ́ lò náà ọwọ́ àwọn ẹni tàbí nù ẹmẹsẹ ti sọ àwọn oríṣiríṣi olódùn tó fáyé nì tí ò déwájú olùmọ̀kan rí pẹ́pọ̀ tó sì wé láwàní torí tẹ́ bá fẹ́ ra láwàní lọ́jà ò ní pé sórí ilẹ̀ fẹ́ wé sí ni àbóyé ẹlòmíì tẹ́ lé wé láwàní abẹ́ di ogun níbi tó ló ti mẹ́. ọ́ á lè lọ́dọ̀ àwọn ó ní hal tajiduna li min raqatin fi tayammum ǹjẹ́ mo wà lè ṣe sẹ́yìn mọ́mọ́ bí sẹ́yìn kó rí ti fọ́ jánábà sí ẹnì kò tún ní wẹ̀wẹ̀ jánábà kọ́ máa tẹ̀kẹ́ ní kọ́ máa dàmí sí gbogbo ara bẹ̀rẹ̀ láti orí orí orí lòtú dàbí ti fọ́ yìí arákùnrin yìí wá ṣe béèrè bẹ́ẹ̀ tọ́ kàkà káwọn náà dákẹ́ pàmò wọ́n máa dáhùn bẹ́yìn náà ṣe máa dáhùn ní ebi gbogbo yín lọ́lùmọ̀ ẹ máa bì í léèrè ní ìsìn níbi tí ilẹ̀ bá ti dá ebi gbogbo yín náà lẹ́ máa ti fatuwa wọ́n bá dáhùn òní máa dájú ló lọ́gọ́rọ́ sọ́ kò sí dẹ́kun ọ̀wẹ̀ náà pàtó ti kó lè wẹ̀ kí ló dé tó lè wẹ̀ dámi orí dàrí à bàbá yìí bá dámi orí àbá dé dámi tó dámi tó rí fún wẹ́wẹ́ jánábà lọ́ba gbẹ́mìí mi wọ́n padà sọ́dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá wọn fún anábì nírò wọ́n fún anábì nírò kílà anábì wa sallallahu alayhi wa sallam fi wọ́n ní qataluhu qataluhu qatalahumullah qataluhu qatalahumullah wọ́n pa ọlọ́run ọkọ̀ wọ́n pa ọlọ́run ọkọ̀ ẹ̀ anábì wa ti sọ nínú àdéhùn mi ó ní gbogbo ẹni tó ń bá búrí bàbá òun bá ṣépè fúnnú àwọn mùsùlùmí kọlọ àwọn òye padà sádùá gbogbo ẹni tó ń bá búrí bàbá òun ṣépè fún nínú àwọn mùsùlùmí kọlọ àwọn òye padà sádùá ẹ fún àwọn kàábí làwọn lè ẹhẹn ìyànní pé ìpéyìn ó ti padà já sí kíni nù wá ó ti padà já sádùá àmọ́ aburú tí wọ́n ṣe wọ́n pa ọlọ́wọ́n kọ̀ ẹ lọ sẹ́ẹ̀lú ẹ̀dùnlẹ́mìí kí ló mú wọn mẹsẹ béèrè nígbà tí wọn mọ dáhùn innama shifa'ul 'ayyi as-su'al ọ oògùn àìmọ̀ náà ní béèrè oògùn àìmọ̀ kánikẹ́ni ìbéèrè innama kana yakfihi an yatayammam anabi sallallahu alaihi wasallam ẹtí ọba ṣe ni kọkàn ṣe tayammum wa ya'tibu 'ala jarhihi khirqa ó sì wá ìkísà kó dè má ojú ọgbẹ́ yìí kó wé má orí rẹ̀ tó ń mọ yẹn ń sàkó alẹ́ yìí ha ọ wá mọ́ mi kó fi pa èkìtà tó fi tó fi wé orí yẹn wọ́yẹ́ bó ṣe lu tá ìrọ̀jẹ́ sẹ́dígì gbẹ̀lẹ́mà lẹ́yìn rẹ̀ kọ́ wá kó mi kó ara yòó ẹ wò lẹ́wọ̀ ilé tí a bá mẹ́já béèrè tí wọn náà fi sí ìsọkúsọ àìmọ̀kan tó fi gbẹ̀mí ẹ̀yìn wọ́n á gbẹ̀mí rẹ̀ tán wọ́n á ní à. Ah, ẹjá pẹ̀lú yẹn máa bù aláìmọ̀kan ni mí nígbà yìí wá láàrú gbàyìí láàrú aló ti pààyàn ẹni ká pọ̀ ọ́nà bàbá ti pààyàn kọ́ pa ọ́nà àlè má òun ló fi jáde gbọ̀nà tó kún tọ́ ọ̀dọ̀ wà wà ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ tẹ̀lé níbi ìbéèrè onáà nípa ara wa làwa ẹni tí ìbá ti sọ̀rọ̀ mọ́ ọ̀ràn yẹn kọ́ máa béèrè lọ́dọ̀ ẹ̀tọ́ ẹni tí ìbá ti sọ̀rọ̀ mọ́ ọ̀ràn yẹn kọ́ máa béèrè tí ọ̀bá mọ̀ lọ́dọ̀ ẹ̀tọ́ mọ̀ láwùjọ Yorùbá lẹ́ẹ̀kọ́ ti sọ lẹ́sẹ̀ àwọn ìbéèrè mọ̀láìkà làwọn wọ́n yẹ béèrè lórí gbogbo ẹ̀ tí wọ́n ti mọ̀ níjọ́ wọ́n ti bí wọn wọ́n bí wọn mẹ́sìn wọ́n bí wọn mọ́ mẹ́sìn ni wọ́n yẹ béèrè rárá oníkálukú ọkàn sẹ́nu rẹ̀ fún wọn ò ní béèrè wọn ò ní béèrè rárá nígbà tó bá wá délẹ̀ wọn máa fa ìmọ̀ kan agbárí ìdìbò wọn máa fi sílọ lọba ti ríra rẹ lórí kọ́ọ̀mù tó o sì fẹ́ béèrè nípa rẹ ó ní ti pẹ̀lú òfin ẹ̀ ta ló fi léèrè alùpàkìyì alùpàkìyì tí púpọ̀ wọn jẹ́ alùpùpọ̀ hà àwọn olù àwọn tó nímọ̀ àgbọ́yé nípa òfin ṣẹ̀ríyà àwọn tó nímọ̀ àgbọ́yé nípa òfin ṣẹ̀ríyà ẹ̀mẹ́yẹ̀ èèyàn lọ́gbẹ́kọ̀ọ́ àmì kìí ṣe gbogbo ẹ̀kọ́ tó bá kọ́ ní máa fi ní sípò ẹni tó lè máa dáhùn ìbéèrè tó máa ń ṣe nípa ẹ̀sìn àwọn ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ nǹkan ọmọ nínú wa ẹ̀ńtọ́ gbọ́kọ̀tọ́kọ́ ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú èdè lárúbáwá ọpẹ́ ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú èdè lárúbáwá ẹ̀kọ́ tó wá ń kọ́ ní pèsè lárúbáwá òfin ọ̀sìnkú ẹni tó lè máa dáhùn ìbéèrè tó máa ń ṣe nípa ẹ̀sìn ẹ̀yà tó bá tó ilé ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọkàn máa fi kó ìlú torí pé kọ̀dọ́ra àyàfi irú àwọn ẹni tó ti pé bọ́yá àwọn lọ kọ́ wọn lẹ̀ lárúbáwá ni pàápàá jùlọ irú àwọn yunifásitì tó wà ní Saudiya bí al-Jami'ah al-Islamiyyah ní al-Madina àbí Jami'ah al ni al abi al-Islamiyyah Jami'ah Umm al-Qura ní Mẹ́kà irú àwọn yunifásitì yẹn. ẹni tó bá lọ kẹ́kọ̀ọ́ wá ń bẹ̀ kódà kó ti pété lárúbá lọ́kọ́ òun náà kọ ìwọ̀nba díẹ̀ ó lè má lọ títí nípa ẹ̀kọ́ nípa òfin ṣẹ̀ríyà àmọ́ kò ní lọ títí tó òun tiẹ̀ òun máa rí nǹkan kan tí wọ́n máa ti tàwọn èèyàn láǹfààní níwọ̀nba ìyàtọ̀ sí pé báyà wọ́n lọ pété lárúbá wá ń dìkan tó wá dé nìsín wọ́n á lọ́ máa dáhùn ìbéèrè pọ̀ rẹ̀ kò lè rọrùn kò lè tètè àpèjúwe kan ọ̀kan nínú àwọn tó lọ kẹ́kọ̀ọ́ ní al-Jami'ah al-Islamiyyah ó ti kọ́kọ́ fìgbà kan ó wà ní kulliyatu sharia ní faculty of sharia lọ àjọ wọn fẹ̀yìn gbàtí ìsọdún kan ọba sáni ohun ọ̀fẹ́ tẹ̀síwájú ń bẹ̀ mọ́ òun fẹ́ lọ wọ kulliyatu lugha ìmísà ti ń pèdè lárúbáwá nìkan kí ló dé ọ̀nìyàn. máa tó ṣe pé sẹ̀rí àmì gbogbo ẹ̀kọ́ tó ń kọ́yàn òfin òfin òfin òfin yìí náà ni lẹ́yìn náà àwọn olùkọ́ yẹn lẹ́ẹ̀kan láàrin wọ́n tún máa sọ̀rọ̀ ẹ ọ̀nà tó dáa ní kẹgbà ẹ ti súnà àtọ́làmù ẹ ó hàn tó fún wọn kórìíra àwọn kó sọ̀rí kọlù wọn kórìíra tó lọ sí kùlẹ̀ ó fi kọ́ Arabic language gbogbo tọ́jú mọ́kàn àtẹ̀gbèdè lárúbáwá ẹ̀yọ́ ọdún kejì yẹn bàbá pàdé nínú yunifásitì èmi sì lẹ́mìí pé láti òní lọ àtúní sọ̀rọ̀ síra wa mọ́ nítorí kó òfin sọ̀rí kọ̀ yìí lẹ̀ àtijọ́ ń bára wa bọ̀ látàwọn ilẹ̀ lárúbáwá mi ká tó débi sọ̀rí kọ̀ yìí náà tí ò sọ̀rọ̀ dòdò àti náà rò ní kó ń wá mi. òun náà wà mí òun fẹ́ fún mi ní ròyìn ayọ̀ kan lónìí apàdé lọ́nà èmi ń lọ ilé oúnjẹ òun náà ń bọ̀ àwọn apàdé lọ́nà assalamu mo ní Allahu akbar mo sì ń wá yín lọ lọ́nà òun náà wá mi lọ kí ló dé fẹ́ sọ fún mi kó o ti kọ́ ọmọ ni mo ní èmi sì ń wá yín kí ló dé kí lẹ rí ó ní à ibi tó ń sá lọ ní tó ń sá fún lòun tún bá fẹ́ kẹ́ ẹ lè bá a mọ̀ ìyẹn ni pé ibi tó ń lọ fóun ní gbọ́rọ̀ ìjọsẹ̀ máa ẹ̀sìn náà ẹ̀tẹ̀lé dàbí sallallahu alaihi wasallam òun ní gbọ́ mbẹ́ mà ló tún bá lọ. náà mo ti sọ ikú kọ́dà tó tètè lárúbá lọ kọ́ ní àlùjáàmì àti ìsàmì àti wà mẹ́dínà pẹ̀lú òkú ọlọ pẹ̀lú òkú ọlọ tọ́ ọlọ́run ọba wa ẹlòmíì lè lárúbáwá lásán lárúbáwá bọ́ wà náà ìní tún ti lọ bá àwọn ti lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nílé ní ló tún ti nímà nípa kó tilẹ̀ jẹ́ kò ẹ̀rí rẹ̀ ẹ lọ bèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ sí ẹ̀ náà ìrù wọn náà ọmọ kankan kan òun ló ń lọ pé de lárúbá kan yunifásitì nàìjíríà ń bì tí ọmọ lárúbá wà nǹkan ọmọ ibi tí lárúbá kan kọ títí wọn kàn gba páálí lásán ẹni tí wọn tún mú júmùlà kínkínní kan wá fún pé máa ṣe ìrákù rẹ yóò ti máa kàn tí gbogbo abí yóò ti máa kàn án kùn èyí tó lóun gbàwé ẹ̀rí parẹ́ kan kọjá mà bẹ́ẹ̀ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mi náà sáńkọ́ yunifásitì kò tó dáńkọ́ àwọn ọmọ certification lásán náà irú eléyìí náà ni wọn kò máa gbé wẹ ẹrí kan tó máa sọ pé òun fẹ́ lọ dáhùn kí ni fóun gan dáhùn ọ̀dáhùn yẹn ni pé tó bá ti mọ̀ fọ́ọ̀mù ọmọ àtẹ̀bẹ́rẹ̀ ta ló máa bí ẹni tó bá mọ̀ tàbá fẹ́ tẹ̀bẹ́rẹ̀ ẹ máa wá talẹ́ni tó mà tẹ́ẹ̀bì léèrè ọ̀ iṣẹ́ tí ń bẹ wá ju tiyín lọ ẹ máa wá talẹ́ni tó mà tẹ́ẹ̀bì léèrè ọ gbọ́dọ̀ jẹ́ni tó ṣe kọkàn tán.

ọ̀dàbí ìgbà tí lágbájá ní mọ̀ kéde kọ́ dájú o torí kò lè dájú láì jẹ́ pé wọ́n mọ̀ ọ̀dàbí ìgbà tí lágbájá ní gbogbo èèyàn sọ bẹ́ẹ̀ ó sì gbọdọ̀ jẹ́ni tó ti pé tó bá báyàn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run kọ́kẹ́ èèyàn balẹ̀ pé yẹ́ eléyìí ọ̀rọ̀ tó sọ fáìnà tó ti pé yín sọ̀rọ̀ èdè rẹ̀ ń pé yẹn ní pípọ̀ bá ti kẹ́kọ̀ọ́ débi kọ́ dáwọ́ náà lójú tó kò lè yín ọkọ̀dọ̀ tẹ́lifọ̀dù ló bí kọ̀rọ̀ iná láti máa sọ fáwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nítorí pé bá ń ṣe ń kọ́ wọn láàmà bí wọn ẹ̀ tó rà ń fẹ́ fún ọmọ ni wọ́n sì máa jọra àwọn lójú pé tẹ́ ẹ̀ máa gbọ́ wọn sọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa fi léèrè yóò máa rò pé gbogbo nǹkan ló ti mà ẹ máa fi léèrè nígbà tẹ́ ẹ bá wá fi wọ́n ní béèrè tí ọ̀lọ́ títí tí kálukú ńlá fún ẹ sọ pé tọ ẹ má sì máa dáhùn béèrè wọn bá fi yín o ẹ sì máa kankan o ẹ sì máa kankan ẹ má fọ ẹsẹ àwọn èèyàn dà sínú odò ọ̀rá o ẹ má sì máa dáhùn ó dìgbà sẹ́yìn náà bá tó mọ́ ọ èyí ń dáhùn àwọn àbẹ́lẹ̀ onígbà tí olùmọ́ bá sọ pé òsì tó máa dáhùn. torí ẹ a gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tọ́ra yé sá yé sẹ́ni tó kí tá a bá kùn lẹ́gùn yóò sọ kọ́tọ́ tá a bá fún ní kankan iṣẹ́ ìbèrè ọ̀tọ́ ẹ dọ́kítà tọ́tọ́ pé kéèyàn jẹ́ ẹni tí ó jẹ́ distributor fún ilé iṣẹ́ tí ń pọ́n sí àmọ́ wọ́n ti kọ́kọ́ kó ẹ̀bùn wa lánàá wọ́n ti kọ́kọ́ kó ẹ̀bùn wa lánàá ọwọ́ adé pẹ̀lú ìbéèrè lónìí à ẹjọ́ fẹ́ rí ẹ̀bùn fún ọgbìn ránṣẹ́ lánàá bẹ́ẹ̀ ni a rí ẹ mo wá ní kí n ṣèbéèrè kan ní ìdí ni pé èmi ẹ distributor ni mo jẹ́ fún ẹ bíórì kan tó wà níbẹ̀ yẹn tó mi mọ̀ bóyá sẹ́tì mò ń ṣe ń da ọ̀dà òbúrú ẹ sáàtì máa ṣe tọ́lọ̀ ẹni pé aláìráyé sáàmù nítorí ìjẹkújẹ ẹnṣe tọ́lọ̀ ọba ti lé wọ̀ lẹ́sẹ̀. sẹ́nìkan ọba wa kùn lẹ́kùn ntọ́tọ́ gan yóò sọ kékeré ní kọ̀tọ́ ntọ́tọ́ ó lè sọ fún kọ̀tọ́ torí rẹ̀ ọgbọ́dọ̀ jẹni tí ń ra yín sá ìyẹn ni pé nǹkan wá àwọn èèyàn gbọ́dọ̀ jọ lójú wọn ò sì gbọ́dọ̀ rí nǹkan yẹn fi yí lọ́kàn padà irú wọn lẹ́ni máa fi léèrè torí kọ́ lọ́wọ́ bá sọ pé sẹ́sàlú àfẹlẹ́sẹ̀kiri ẹ̀ ń gbọ́dọ̀ tó ń lọ́ọ́ ọ̀kan nínú àwọn olùmọ̀ ó ní díkìrì tọ́lọ̀ wọn bá ń sọ mí ń lọ alukur'an àyíká sàlù àlọ alukur'an àwọn ẹni tó ní mà tó jẹ́ múmi tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ti di olùmọ̀ tó jẹ́ ẹni tó ti kùránì tó ti súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ni kẹ́hìn máa fi léèrè yéèdì ẹni tẹ́ fi léèrè pọ̀ rẹ̀ yọ́ọ̀mọ̀ wá kéwì yọ́ọ̀mọ̀ kéwì lárúbáwá ní kùlà àwọn ọmọ náà ti máa gbà á ẹnìkan náà tún gbà ẹnìkan náà tún gbà oníyàn wà ó ní yorùbá lẹ oní ó ìtẹnulọ orin kíw ìsọfúnsọlá èwo lọ́jọ́ ra wọn nù béèrè tó ò ń béèrè pé ẹ dẹ́ bàbá lórí títà náà máa ń ṣe ń bẹ láàrin wọn sì ti pàtúbà tí a lè ṣe tẹ̀yẹ́ mọ̀ bàbá lè ṣe tẹ̀yẹ́ ọ wá orin mọ́lẹ̀ ni wọn dá wa mọ́ èwo lọ́jọ́ ra wọn lóṣù lásán lásán orí ìdí náà tún wá wú nígbà tó ti pẹ́ iná ọ̀dà ti dí kí ó máa wà. wà míì orin kí ó iṣẹ́ ìsọkúsọ torí ẹ̀ ẹsẹ irun wọn láì máa ẹni tó máa ń kọ ọlọ́ǹsọ anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tó wá àwọn tí o sì máa ń kankan nípa a gbọ́dọ̀ bí léèrè o ìmọ̀ rìn pẹ̀lú àwọn olùmọ̀ ìmọ̀ bá wọn kẹ́kẹ́ ìmọ̀ bá wọn kò sì nípa ẹ má ọgbàdúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn kó nímà ọgbàdúmọ̀ nítorí pé gbígbàdúmọ̀ ń gbà mí kò nítumà lọ́dọ̀ ta ló ti gbàdúmọ̀ ẹni tí ọ̀dà kan mà ẹni tí ọ̀dà kan mà ọgbàdúmọ̀ lọ́dọ̀ rẹ̀ pé nìkan dà kan mà wá lè gbà kó nà dà kan mà kan mà jáde torí tó bá ti ẹni tó dà kan mà láàrin irú wọn ló ti gbàdúmọ̀ ọ̀dà kan mà ké gbajúmọ̀ jíjẹ́ lùmọ̀ọ́ká kò tó rárá o láti sọ pé èèyàn ma olóòtú yẹ kábi lé tọ́ tó bá ti kó lùmọ́ ti kú ó sì ti kó tó kú wa ṣe ọjọ́ máa ń kalẹ̀ sáàtẹ̀ tó ti kú àbáàní tẹ̀ lọ́rọ̀ àtẹ̀lé oríṣi ọrọ méjì sọ ẹgbẹ́ tó bá ti kú àní máa àwọn àtàmọ àlàyé láàmà abilé ọkọ ń sọ pé rárá ẹni tó ti kú náà ọ̀rọ̀ tó bá sọ kalẹ̀ á nítorí pé innal madahiba la tamutu bi mawti ashabiha wọ́n ní ọ̀rọ̀ táwọn èèyàn sọ kalẹ̀ tó sọ bá kú ò lè kú o ọ̀rọ̀ tẹ́ sọ bá kú ike lónìí táwọn ìmáàmù ti sọ à ń kà á à ń fi ń sàǹfà eléyìí ìmáàmù Ṣáfi'í sọ kalẹ̀ à eléyìí tí Ahmadu sọ eléyìí tí Abu Hanifa torí rẹ̀ la tamutu bi mawti ashabiha bákan náà nínú mà nínú sẹ̀ríyà ẹ̀rí pé lágbájá sọ báyìí tàmẹdó sọ báyìí dóòlà sọ báyìí ìwọ lọkẹwọn tó kó wọn ti kú torí rẹ̀ eléyìí lọdọgba pé tí olùmọ bá ti kú kẹ sọsọ tọ káwọn ọkàn máa fi gbogbo ẹ tó bá ti wù wá eléyìí eléyìí eléyìí eléyìí eléyìí ìgbà táàmù rárá ike èèyàn máa béèrè lọ́dọ̀ èèyàn púpọ̀ nǹkan ẹyọ kan nítorí tó ń bá ti ń ṣe béèrè lọ́dọ̀ èèyàn púpọ̀ nǹkan ẹyọ kan tí ò yọ padà máa ṣe náà ni pé eléyìí tó bá rọrùn jù eléyìí tó bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ nínú ọ̀rọ̀ wọ́n sọ lọ́bẹ̀tẹ̀ a ti di ríru rẹ̀ láyé lónìí béèrè lọ́dọ̀ ẹnìkan kí ni yóò tún béèrè lọ́dọ̀ ẹlòmíì yóò tún béèrè lọ́dọ̀ ẹlòmíì yóò tún béèrè lọ́dọ̀ ẹlòmíì wọ́n lè ọmọ sọ pé àwọn èèyàn kan sọ pé àwọn àgbà sọ pé àwọn anìká tó béèrè lọ́dọ̀ náà ìyẹn ní bẹ́ẹ̀ ń dá àjọ nù ẹ̀ ń dá àjọ nù wò di ara yín ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́ nítorí pé ẹni tí ọba ti mà ń òun náà ní kó kọ́ máa bí ẹni tọkàn rẹ̀ bá balẹ̀ níjọba ti sọ fún kọ́ máa ṣe yé ṣe pé kọ́ máa jẹ́ pé ọmọ tọ̀dọ̀ lágbájá bọ́tọ̀dọ̀ tàbí bọ́tọ̀dọ̀ tó là tọ́mọ wá sí ìbéèrè káàkiri tó di pé èwo lọ́sí ọlọ́run lọ́sẹ̀ torí pé lẹ́yìn nínú ìṣẹ̀ríyà wọ́n ń pè ní tẹ̀tẹ̀ bọ̀rọ̀ rọ́kọ̀ tẹ̀tẹ̀ bọ̀rọ̀ rọ́kọ̀ ìwò lọ́rọ̀ ìwò lọ́rọ̀ ìwò lọ́rọ̀ ìwò lọ́rọ̀ ìtọ́ba rọ̀ ni màá tẹ̀lé ìtọ́ba rọ̀ màá tẹ̀lé eléyìí ẹ̀ ń sì máa sún ẹ̀ lẹ́ni tí tẹ̀lé fẹ́ẹ́nu ìfẹ́ ń sì máa padà tẹ̀sùn ìrìnàjò. torí di eléyìí báyìí ẹni tọkàn rẹ bá balẹ̀ sí oníkóbi lẹ́yìn tó bá ti dán lóhùn kó sí náà àyàfi tó bá padà hàn sí ọ dípé sọkúsọ lọ sọ fún ọ àti tí ń bẹ nù sọsọ. ǹjẹ́ tọ́ba tí wàá béèrè lọ́dẹ̀ yẹn púpọ̀ oníkálukú wa sọ lórí fún ọ ọ̀rọ̀ ti wá kún orí rẹ báyìí èwo lọ́wọ́ àkùtọ̀ tẹ̀lé oró ti sílẹ̀kùn rẹ̀ fúnra rẹ̀ àwọn olùmọ̀ wa ti yàgbẹ́ èwo ló mú apákan nínú wọn wọn lè tó lé jù lóhùn èyí tó lé jù lóhùn torí pé tó o bá mú èyí tó lé jù eléyìí ni ó fi ọlọ́kàn balẹ̀ jù tọ́ ọ̀rọ̀ kejì wọ́n lè tọrọ jù lóhùn nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ọsọ ìgbé inni bu'ithtu bilhanifiyyati samha ẹ̀sìn tó lọ́n fi rán mi ẹ̀sìn islam tó rọrùn adẹ́gbẹ́ ìtọ́ba rọ́ọ̀dù ńlọ́mù ọ̀rọ̀ orí ti kẹta wọ́n ní ó gbìyànjú láti mọta lẹni tọ́rọ̀ rẹ̀ fi ni lọ́kànbalẹ̀ sí nínú àwọn olùmọ̀tò òbí léèrè ẹni tọ́rọ̀ rẹ̀ bá fi ni lọ́kànbalẹ̀ sí lọ́tẹ̀ lọ́rọ̀ rẹ̀ eléyìí ni àlè náà ló fi sọlá ńlọ mú ẹlẹ́kẹrin wọn ló bi ẹlòmíì léèrè yàtọ̀ sáwọn tó ti bi léèrè nítorí bá wa gbọ́ ló fi dájọ́ lórí gbogbo tó ti gbọ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ báwọn wọn ni rárá o ọkàn mú kanu gbogbo tí ti sọ fún ọ eléyìí ni ìmáàmù Nawawi rahimahullah ó ní bíbí mùsọlá àwùjọ yẹn kò ṣe déédéé.

Nawawi ẹ̀yìn wọn làwọn dé wọ́n ní sípìnà sọ́lá àtọ̀kù sí déédéé lọ́rọ̀ ń sọ ike yóò gbìyànjú láti mọ dalẹ̀ sọ̀rọ̀ rẹ̀ sí ni lọ́kànbalẹ̀ sí ìbá alẹ́kọ́ lágbára láti gbìyànjú bẹ́ẹ̀ kí ló mọ̀ náà má lè gbìyànjú láti wà lùkùránì àti súnà láti wò dájọ́ ní wọn. lórí rẹ̀ yọ ọmọ mùsànù rẹ̀ ọ̀rọ̀ ìmáàmù Nawawi ló ti déédéé tọ́ba ti bèrè lọ́dọ̀ èèyàn púpọ̀ láti mú kan láti mú kan á pàdé lọ́dọ̀ ọlọ́run láti mú kan ọ̀yẹ́ kò béèrè púpọ̀ tẹ́lẹ̀ náà àmọ́ sáti mú kàkà tó ká máa lọ lálàáfíà náà. tọ́ èèyàn lè ṣe béèrè wọ́n ti dá yàn lóhùn irú nǹkan yẹn tó wọ́n tẹ̀lẹ̀ sáàtò padà béèrè bàbá àti padà béèrè ọ̀rọ̀ oríṣi méjì làwọn olùmọ̀sán àwọn kan ní àní padà béèrè mọ́ torí bá lọ béèrè nígbà àgbà ní tí wọ́n fi dán lóhùn náà wọ́n kò fi dán lóhùn. eré ẹ̀tọ́ bá ti béèrè tẹ́lẹ̀ o tún wá tó bí ọdún ọdún kan sùn kan á ebi òbèrè ń dòní ẹ ó tún bẹ̀rẹ̀ ní níta àtijọ́ ọlọ́run náà ni má yọmí lẹ́nu má. Ah, wọ́n nítorí pé gbólùmọ̀ ẹ̀ ti sọ náà ni ó ti sọ. àyàfi tọ́ ọ bá mọ̀ pé ìdáhùn alákọ̀ọ́kọ́ àti ti ń bẹ́ẹ̀ ni ló tún lọ bèèrè eléyìí lọ́dọ̀ gbàdú ìyẹn ni pé níta ti bèèrè tẹ́lẹ̀ tó bá tún ṣẹlẹ̀ nítí wọ́n ní ká ti tẹ́lẹ̀ náà láti ti ti nù náà láti. ọdún ó bèèrè kọlọ tààrà kọlọ bẹ́ẹ̀ ó sì tọkọ ọ̀ràn yàn ẹni bá dé bọkàtà ẹgbẹ́ gbólò tó pè fún yóò pè torí pé tó bá dẹni ọjà tóbi ni tó fi máa àti yọ márùn gbogbo tí wọn ní gbogbo ní ohun fi o rẹ o ọjà bá yẹn ló o. tẹ́bá bẹ́ẹ̀ ṣe léèrè lọ́dọ̀ ẹni tí ọ̀tá ń lò nípa ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe léèrè lọ́dọ̀ rẹ̀ tàpọ́nlé tàpọ́nlé bẹ́ẹ̀ ṣe léèrè lọ́dọ̀ rẹ̀ tẹ̀kọ́tẹ̀kọ́ ètò bẹ́ẹ̀ máa sọ pé wọ ọmọ bẹ́ẹ̀ bí ọ léèrè ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ béèrè onídọ́ ọlọ́run ọ̀lẹ́kọ̀ọ́ wọn náà máa bíra rẹ léèrè tó bá ti dé náà máa bíra rẹ léèrè bẹ́ẹ̀ náà ètò bó fi léèrè pé kí lẹ́ lè sọ fún wa irú yorùbá táwọn ẹlòmíì máa ń pè yẹn kí lẹ́ lè sọ fún wa ń pa nǹkan báyìí a lè sọ nǹkan kan fún yín pa wọn náà máa sọ fúnra rẹ aláìgbèdè èdè àgọ́ nìyẹn tó bá fẹ́ ṣèdè lè pa ẹ̀sìn rẹ kí lè sọ fún wa eléyìí ó bọ̀ yàgàjẹ́ yìí bákan náà ọ gbọ́dọ̀ ṣe béèrè pé ẹ ohun ọmọ bọyẹ ha ìdáhùn ìbéèrè tí mo fẹ́ ṣe yá bẹ́ẹ̀ ha. ìwọ̀n ọmọ abụọ ẹ̀ mọ́ àbẹ́ ẹ̀ mà á òwúrọ̀ nígbà tó ti gọ̀ lọ́wọ́ ẹni tó lè fi léèrè. àbí ẹ kílẹ̀ rí gbọ́ lẹ́nu àwọn olùmọ̀ọ́yìn nípa nǹkan ẹ gbọ́rọ̀ kílẹ̀ rí lẹ́nu àwọn olùmọ̀ọ́yìn ẹ gbogbo olú àwọn kan wọn yẹn èèyàn gbọ́dọ̀ kọ́ èdè tí ó fi ṣe béèrè ẹ máa ń ké di àgọ́ pọ̀ ní béèrè táwọn ẹ máa ń ṣe torí ẹ̀jẹ̀ bá wà dání lẹ́kọ̀ọ́ abẹ́ wà á dé ẹ̀kọ́ ẹ máa ń tẹ́lu mi ó béèrè fún òní dáhùn àbí kí wọ́n ti fún ní ìdáhùn pé kún mi tí ó fi hàn kóòlà ṣe máa béèrè ńjọ́ mi. bákan náà kí wọ́n ti pé tó bá bí ọlọ́ọ̀dá ọ wá sọ pé èmi kan ti dáhùn bẹ́ẹ̀ kí n tó wá béèrè mọ́kànlélẹ́gbẹ̀ẹ́ kó tó béèrè ọkàn tó ní kó o béèrè ní ọ̀kìn òbí wàhálà bákan náà àbí kó máa sọ pé hàn ah, bẹ́ẹ̀ ṣe wí iná mo kí á lọ béèrè kí béèrè ó jọ mi torí jọ mi ọgbà ọgbà bákan náà ó ti tó sọ pé ńgbà wọn Ọlọ́run ya ah, bẹ́ẹ̀ náà lágbájá wí bí léèrè bẹ́ẹ̀ náà lágbájá wí bí kọ́dọ̀ nígbà tó ṣe béèrè sátí mo dá lọ́nà ní bẹ́ẹ̀ ṣe wí gẹ́lẹ́ lẹ́nìkan náà tó ní áá ó ń tẹ̀sẹ̀ wò fáwọn yẹn. wàláhi mùsíbà mùsíbà àbíkọ́ ọkọ pé ẹ ǹjẹ̀sọ̀ yẹn ọ́ takunta gbọ́lẹ́nu àwọn kan ǹjẹ̀sọ̀ yẹn takunta gbọ́lẹ́nu àwọn kan àwọn kẹ́kẹ́ tó síra yẹ̀ wo à irú rẹ̀ kọ́ bàjẹ́ láwùjọ Yorùbá yìí ẹ̀ irú rẹ̀ máa tẹ̀ tó bá fẹ́ ìṣẹ́gbẹ́ tí wọ́n máa ń sin wọn yẹn àwọn ẹgbẹ́ oríṣiríṣi táwọn èèyàn fi fẹ̀sí ńlẹ̀ ẹ̀ẹ́n kìnnì kan bá ọmọdé òkú ọ̀rẹ́dẹgbẹ́ ẹ̀ẹ́n kìnnì kan ìfẹ́sọ wá pọ̀ lóríṣiríṣi àbí kìnnì kan díìnì kìnnì kan díìnì ọ̀rọ̀ wa dà lónú díìnì ìgbà náà wọ́n mọ̀ fáfá kan bẹ́ẹ̀ nù díìnì àwọn tí wọn ò ní sẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ náà náà láti ní ẹ̀sìn ní kẹ́ẹ̀sì ti sẹ́gbẹ́ o nínú díìnì yẹn ẹ̀ẹ́mọ́tí máa ń tẹ̀lẹ̀ èyí táwọn àbá yẹn wúlò fún lọ́dọ̀ wọn ni pé ẹ bá ní sàdúrà bẹ̀rẹ̀ ẹ sàdúrà parí láwọn àbá wúlò fún náà ẹgbẹ́ nù ẹ ní sọ́mà ti kàlẹ́ndà wọn ni àbá ẹgbẹ́ lágbájá pàhọ̀lẹ́lẹ́ tọ ọ̀rọ̀ wa dàrú nù ẹgbẹ́ wa wọn kọ́ lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ sì máa wọn ọ̀dọ́ wọn wọn lọ́sẹ̀ tí ń bọ̀ àwọn dé lọ́sẹ̀ tí ń bọ̀ wọn ní àti lọ sí ìyàwó rẹ̀ ẹnu síra o àti rí fún àwọn olùmọ̀sọ báyìí àwọn sọ báyìí àwọn sọ báyìí níta àti rí kọ́jọ́ lòdò ní nǹkan báyìí báyìí báyìí báyìí wọ́n tún wá gbé sórí àtẹ ẹ máa wọ nǹkan ẹ̀yìn ọmọ ẹ̀sìn wa ní àwọn tó mọ̀ láàrin káwọn lọ wò wa torí ẹgbà tí wọn náà ní tẹ́tí bá jẹ́ pé àbẹ́ẹ̀fẹ́ lọ fẹ́ lọ yà aláìní kan aláìlérò máa tiẹ̀ wọn á gbé sórí àtẹ pé kí làwọn bàbá bàbá rí kí làwọn màmá màmá rí ti àwọn ọmọ ẹgbẹ́ kí lẹ́ẹ̀mí ti táwọn bá sọ ọ̀dà àdìbò ni majority carry the vote. káàní ní àǹfààní ìmọ̀ tiwọn àwọn kálá abara máa àwọn tálá abara máa pọ̀ jù. ẹnìkan á jọ máa kí wàá fà tó lì di ìwádìí mu ọ wá ní ta ẹsẹ̀ dùn mí o ó ti di àbá wa ó lọ ṣèwádìí wa ó sì lófin ọlọ́run ọba nìkẹ́ tí wọ́n máa dìbò lé lórí. sẹ́yìn mọ̀ pé majority ti sọ pé àwọn ọ̀fara máa. ẹnìkan tó jẹ abẹnú gbọ̀ngbọ̀n tó mọ̀rọ̀ sọ tí o ti ju ẹnibọ́dì yọkàn ya ni pé ẹ káwọn lọ tún síra yẹ̀wò wọn lọ tún síra yẹ̀wò torí pé tí wọ́n gùn kọ̀ọ̀bá mu báwọn ọ̀mọ́jú àwọn nílà àkàì ẹgbọ́n tó bá lọ torí ayé sọ bẹ́ẹ̀ o tá a bá ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ tún ah! èdè tẹ̀bá fẹ́ ti léèrè lọ́dọ̀ ẹni tó mà ẹ̀mẹ́jẹ ni tó ti pé yọ́ọ́ máa béèrè tún béèrè tún béèrè tún béèrè nítorí tó bá ti pọ̀ ó túmọ̀ sí pọ̀ ọ̀fẹ́ ti ti tẹ́ ọkàn dì lẹ́ni ó sì ń wẹ́ni tó ọ̀fẹ́ ti kí ni ọ̀fẹ́ kà lásìkò jáde tiẹ̀ nígbà táyé táyé gbà á sí mi létí ìbáyìí ọ̀pọ̀ àyìn méjì èèyàn ìní béèrè tí ń ti ò níjùmọ̀ ìbéèrè tí ń ti ò níláárí ọkàn díẹ̀ díẹ̀ ti ta ìwọ ẹni tó nù oṣù ta díẹ̀ àsìkò tí ò wúlò rárá ìwọ ẹni tó wọn bá ti kú rẹ jẹ pẹrẹrẹ pẹrẹrẹ gbogbo gbà ní ẹjọ ọmọ níbẹ̀rẹ̀ ẹ wà á gbé bẹ̀rẹ̀ títí tọba kọ sínú mọ́sálásí wọn ládùúgbò wọn yóò rẹ ní dà lóhùn kí wọn ló dé tó lọ adé pé bẹ́ẹ̀ bá ti pẹ nìkan ẹ ti béèrè ẹ lo àǹfààní àwọn èèyàn tó wà ń tòsí yín náà ẹ sàǹfààní nù màtí wọn náà nítorí pé sọ́wọ́ lákòókò pọ̀ ká tó bọ́ nínú àlùwàlá lẹ́yìn kó ká tà béèrè kan ní jìnnàjìnnà yìí. àtẹ̀bẹ̀rẹ̀ lọ́dẹ̀ tó wà lòdì ẹ má fà wọn náà kò pé ẹ ràn wọn náà lọ kí màá wọn lè sẹ́kù. yọ àjẹ pé gbogbo nǹkan tí ò tó nǹkan ẹ kàn máa ṣe léèrè yéṣe pé béèrè kan tó lé ẹ fi gbogbo ìyàwó ọmọ dáhùn rẹ lẹ wá ń bi ẹnìkan léèrè tẹmọ pólísù máa ń bẹ àwọn olùmọ yìí ló sọ̀bà nínú rẹ̀ tẹ bá béèrè àmọ́ nìsín nǹkan tí tó nǹkan kan ó lè béèrè lẹ́mẹ̀wá lójúmọ́ àbà ẹni tó ń fi òní sí pàtìkù rẹ̀ sí òní sí pàtìkù rẹ̀ fún mi o tún fẹ́ ṣe béèrè yàtọ̀ ẹni béèrè kan ni mo ní o kò sí sàlámà lẹ́sìn kò sí kan á bọ̀ ẹ sì ra pa fóònù torí pé ẹ̀sìn Islam tó fún wa pé ẹ̀sìn sẹ̀lẹ̀mù kọ́pìlẹ̀ sẹ̀lẹ̀mù bẹ́ẹ̀ ni súnà ànábì sọ sẹ̀lẹ̀mù kò tó sọ̀rọ̀ gbogbo àwọn ọba àgbọ̀ burúkú ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn bákan náà. ẹni tí wọ́n máa ṣèbéèrè ní ìṣèbéèrè ọmọ tó pọ̀ láti inú ìyá rẹ̀ wá nítorí ẹgbẹ́ ẹgbẹ́ fún mi kéèyàn nítorí kéèyàn bá ti kí máa pàdánù ayé wa tá a wà lónìí báyìí wọ́n máa fóònù àwọn èèyàn gbogbo ògbà nígbà tó ti gbé fóònù yìí báyìí ti ẹ máa ṣe sọláṣẹ fẹjẹ ẹlòmíràn máa pè yín ká á sọláṣẹ fẹjẹ nígbà tí gbogbo igbó yẹn ṣe sọláṣẹ ni wọn tó ń ṣe béèrè wọn lè wá jẹ pé kí wọn fẹẹ béèrè ó lè máa ṣe béèrè pé ẹjọ sà ṣe èèyàn lè èèyàn lè máa èèyàn lè máa kópa nínú networking business àyè ọ̀pá rẹ̀. tí ọba bá dọ nìkan àsìkò sì wá òní ìdìpé gbàtà wà fi sọ láti lọ́wọ́ àbá láti wá jẹ́ ọkàn tẹ rí yìí báyìí ẹnì fún ọmọ ọ pẹ̀lú fóònù ọlọ́lọ́mọ ẹni rò lórí kọ́ gbà wá là ó sọ àwọn ẹlòmíì kò ni dẹ́gbà gbé fóònù lóru bá ó lè jagun méjì òru aláìlérò ní pè ó lè ní adákùn mọ́ fẹ́ béèrè ìdájọ́ mùsàlá kọ̀ ní. aha lóru yìí ìnà ìlẹ́nu ìnà ìlẹ́nu gbogbo wa ìlẹ́kọ̀ọ́ yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù gbogbo ẹ̀ ló kọ́ pàṣẹ fẹ́ mẹ́sìn náà ní ẹsìn rọ́ọ̀wù lọ fẹ́ mà àwọn ọ̀lọ́ fi fóònù kẹ́kọ̀ọ́ lẹ́sìn tẹlifóònù láti kẹ́kọ̀ọ́ ó lè ní ẹ̀dá kù béèrè tó àwọn àjọ yín báyìí wọn bẹ jẹ rẹ fún ń fún tán ó gba ìṣẹ́jú márùn lọ́dọ̀ yìí tó o lásìkò o lásìkò ẹ̀ ń ṣàlàyé ẹ̀ ń ṣàlàyé ẹ̀ ń ṣàlàyé ẹ̀dá kù inú túrà wo la lè wá sí ẹ gbọ́rọ̀ inú èdè àkọ́nù o tí orí tèmi lèmi ti ń dáhùn tẹ́lẹ̀ ńgbọ́ kó o ṣe ni pé kó o fi léyìn mi nítorí pé inú ìtumọ̀ rẹ̀ ní kọ́kàn wọ̀ balẹ̀ sí màá yín ìgbà tó ti jẹ́ pé ìwọ lè wá sínú síra tí wọ́n á ń bí èmi léèrè sí ìwọ lóṣù burúkú tó ọ̀dà kan mọ̀ ìwọ ìbá ma síra ma ojú ma bèrè lọ́dọ̀ ẹlòmíì ìwọ ìbá dá síra mọ̀ kí ló ń bí ẹlòmíì inú síra wo la lè wá sí ǹjẹ́ tí mo bá dá akọ síra wọn kọ́ ọmọdé tó fi lé rí àwọn bàbá ńlá kọ́ àbá rẹ̀ tẹ́ kíra tẹ̀ tó kọ rẹ̀ títí bẹ̀ tẹ́ ẹ bá fi tẹ̀sí lórí torí báwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn lẹ́kọ̀ọ́ béèrè láwùjọ wa wọn. kìí ṣe pé mo fẹ́ fi tọ́ lágara o kíra tí mo ti rí ọ̀rọ̀ tí mo bá tẹ akọ rẹ̀ fún àfa àfa rẹ̀ òrírí. àmọ́ tí mo bá sọ yóò ní a kí àwọn ti mọ̀ bá àní rí tẹ́ mọ̀ pé ìdáhùn máa bẹ lẹ́nu olódò náà ni kí àwọn ti mọ̀ bá àní rí wọ́n kàn ìwọ tó ọba já tíramà ó ní ìdìkọ ọmọ ṣe ó báyìí náà kí á lọ ń bi léèrè sí pé tíra ò lẹni wáyé ó tẹ̀ ọba lẹ́kọ̀ọ́ tó bá dídọ́ mi ó tún á ṣe béèrè lọ́nà mi ẹ lákòóso lọ́kùnrin lọ́ọ́ fẹ́ rà ọmọ ilé kí ó ní mí mo sì fẹ́ kọ́ rìsáàtì nípa nǹkan báyìí báyìí báyìí àti àìlẹ́kọ̀ọ́ yẹn ti pọ̀ jù olódò kan máa tẹ̀lé yà máa sọ pé ẹjọ́ ẹ agbọ́pọ̀ ẹ lọ́tọ́ kílẹ̀ rí ẹ̀ àà ìwọ ìwà atẹ́rìí mà ọmọ àtẹ̀bẹ́rẹ̀ olódò burúkú tọ́ba jẹ́ pọ̀ ọ̀tẹ́rìí mà kí ló ń béèrè tọ́mọ lé kí ó nìwà lọ́tọ́ bá gbọ́ ọmọ lé kí ó ní ọkùnrin ti kó béèrè ọ̀dọ́ màálé ìrẹ́lẹ́ ti béèrè ọwọ́ á ní kílẹ̀ rí ẹ̀ torí pé bákan méjì lẹ́yìn ẹ̀rí ń bẹ tó ti kọ́ tọ́ka sí tó béèrè tààrà àwọn nǹkan yóò ti bẹ̀ tí wọ́n máa béèrè tó ẹ pé bẹ́ẹ̀ ni ti sọ̀kọ́ tọ̀hún tí mo bá bẹ́ẹ̀ sọ fún yín ó ti ṣe tọ̀hún ó ní ìdí tó kéré ju ìṣẹ́jú mẹ́wàá torí pé kìí ṣe kan lọ́tọ̀ka sí ẹ̀rí kíkọ̀ lọ́tọ̀ka sí ọ̀nà wo la wá gbà mẹ́rin ká mú ká mú ká mú ká bí wá mú dájọ́ tí mo bá ní kí n tún sàlàyé rẹ̀ fẹ́ni tí ń béèrè ọpọlọ rẹ̀ ò lè gbé torí pọpọlọ rẹ̀ ti kù náà ní òsè mọ́ tẹ́lẹ̀ náà. òun àgùnmọ̀ àníkílẹ̀ rí ẹ̀ àwọn fẹ́ mẹ́rí ẹ̀ àkọ́wà lè kí olù. torí àwọn ọmọ táwọn kan lè jó àwọn tí wọn láì béèrè á mọ tútù fún tẹ̀dọ́ rẹ̀ fún wa torí pé a fẹ́ tírèèni àwọn náà tí wọ́n fi di sẹ́yìn máa tọ́fà tó fi tọ́ àwọn ọmọ kí wa wọ́n làwọn ọmọ ní tọ́fà tọ́fà tọ́fà ní kó ti jẹ́ kó ti jẹ́ kó ti jẹ́ kó ti kọ́ jẹ́ pé òwe ló la kọ́ lọ́sẹ̀ ó tó ṣùgbọ́n náà wà lè jókòó wa kọ̀ torí pé kìí ṣe tẹlifóònù làwọn fi kẹ́kọ̀ọ́ kò sí olùmọ̀ àfẹ́láyé lónìí tá à ń gbé fóònù pè pé nǹkan báyìí dàrú ẹ sọ fún wa àjókòó kọ́ wọn adùn wọn ẹni tí ọba sì máa àti jókòó kẹ́kọ̀ọ́ níwájú olùkọ́ kò lè má ti mímà láyé rẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ́ Islam wàá jókòó kọ́ níwájú olùmọ̀ni ètò kọ́ wàá gbé fóònù gẹ́gẹ́ bí ẹnìkan náà nù òun dúró fò ń gbọ́n yọ wàá ti síra fídíò àwọn báàbù tó lé bàjẹ́ tó lé bàjẹ́ mo rò pé ti síra àwọn àbá rẹ̀ pọ̀ fún ọ̀pọ̀ yé lọ́wọ́ àmọ́ àkàtì mi létí ẹ dákun ibi ká ní òye mi nù síra yìí

ẹnjọba bẹ́ẹ̀ ní ma wà á lọ wà níbo kí ni bẹ́ẹ̀ ló gbọmọ níbo ló ti nà tí ẹ bá mọ kó sọ láti kó gbọmọ sọ ní ọkọ ọwọ́ aṣọ kó dì nà ọwọ́ àmà ní burú náà nínú gbòòrò ẹlòmí lè ó fi dì ó kú lólódo lólódo ó kú lólódo ó ọdún sáré lólódo nínú gbòòrò náà ó tún dì torí ìdí eléyìí ìtumọ̀ pé wálé kí ònù ọ̀wọ́ lé kí ònù. nísìn bàbá rẹ kú màmá rẹ kú kíní kan kú kíní kan kú ọ ẹjọ abó la ti máa fún ogún yẹn ẹ fún wa ọlọ́mọdé ọlọ́mọdé à èèyàn kan ìmọ̀ lábùkù nìyẹn ọlọ́mọdé ọwọ́ ti yàn lé kan lábùkù mọ̀ ẹ̀sìn Islam ọmọ lábùkù ìmọ̀ ti fún ọ lórí fóònù ọlọ́mọdé. tó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ islam ní jàmbá tó òun ká ni màtó tún lè jù nínú gbogbo tó wà nìkan eléyìí túmọ̀ sí pé àwọn wà bóyá mọ̀ àmọ́ pé wọ́n ti dá wa lóhùn wa lápẹ̀júwe àwọn kan àwọn ti tàbílíkì àwọn àtàlàyé nípa báwo lọ yẹ kí náà àti náà máa láàrin ara wọn nílùú kan bẹ́ẹ̀ wọ́n pẹ̀lú onínú àwọn béèrè táwọn yẹn wá sí wọn á sì béèrè nípa tẹ̀blé àwọn sọ fún wa pé tọ̀ ẹ mẹ ọ̀rọ̀ súnà táwọn sọ àdúgbò láàrú súnà oṣù máa ti sọ̀rọ̀ àdéhùn tẹ̀blé là ń sọ èsì tẹ̀blé là ń sọ tó tẹ̀blé yẹn sọ àlù súnà àlù tẹ̀blé là wọn ẹ mà kókò ọ̀n yàtọ̀ àlù tẹ̀blé àlù súnà ọ̀yàtọ̀ àbí ọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ yẹn ti tẹ̀blé là wọn sọ nítorí pé àwọn tẹ̀blé yẹn òbòríyà ni wọ́n pè wọ́n òbòríyà wàhálà bá máa bá àwọn tẹ̀bílẹ́ẹ̀dì ìlú yàn wọn là fà wọn kò bò yíyá o àwọn fẹ́ gbàlè fún àlàyé ẹ wá tó gbọmọ fún ẹ àwọn fẹ́ béèrè kése náà wà bí tọ́lùkù làwọn fẹ́ kọ́ ẹ gbọ́rọ̀ ó kè kọ́ pàtàkì lẹ́ ń dara yín láàmú kílẹ̀ wa ń béèrè kọ́ pàtàkì lọ́dọ̀ yín lẹ́ béèrè tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ẹ wà síbi ńbo ni ìsẹ́yìn wà tó gbọmọ tí ẹ bá ti fẹ́ tẹ̀mí lólódù ẹ fẹ́ kú lólódù tẹ̀lé yìí pàtàkì

mo rò pé yẹ ọ̀lọ́ títí ẹ dára yín lò ńgbà tí òsì lọ títí ẹ dára yín lò tẹ̀lé ìtumọ̀ sí pé à ń rí sábà bínú táwọn aṣíwájú fi mà táwọn ò mà lórí àdéhùn kan èèyàn ó fún mi ó kan lọ́nà tó tó dé ti nǹkan báyìí ní ìgbọ́ lẹ́nu ànábì wọ́n fẹ́ wá gbọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní wọ́n lọ torí ọ̀dọ̀ àjọmọ́ ẹ̀dá kù náà ká kẹ̀sìn wa fún ẹ jẹ́ ká kẹ̀sìn wa fún nípa fi àbá ti mà ẹ já sí béèrè tábà ti sì béèrè torí pé là ń fi tábà ti ti sọ fún wa ẹ̀rí nǹkan mí ìgbà táwọn máa ń láì ẹ̀rí olùmọ̀ọ́mọ̀ rẹ̀ tẹ̀rí tẹ̀rí ẹ̀yin ò ní olùmọ̀ọ́mọ̀ ṣàlàyé rẹ̀ tẹ̀lítẹ̀lí nítorí pé òun náà tó fẹ́ kọ́kàn yẹn kó balẹ̀ sí i ìwádìí pé wa tó máa sọ pé ọtọkọtọ wọ́n wá sọ pé kílẹ̀ rí ẹ̀ aláìlẹ́kọ̀ọ́ burúkú ni ẹ o aláìlẹ́kọ̀ọ́ burúkú ni ẹ tẹ́ bá wí jù ọ̀nbẹ nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ ma ṣíṣe béèrè nípa wa أدني بما قلول عن النبي محمد صلى الله عليه وآله وسلم أقول قولي هذا أستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله فتتاوى نور هنا يصلون المحرم إما حديث النبي محمد صلى الله عليه وآله وسلم ó ní lẹ́yìn sùyàmù Ramadan sùyàmù tábà ṣe nínú oṣù Muharram eléyìí tá a wà nínú rẹ̀ olóòpọ̀ wọlé ti Ramadan nà nínú ọ̀la torí ẹ̀ ẹdí káwa náà gbìyànjú wọn bá tọ́lọ̀ wọn bá bá fún wa ṣe nínú oṣù yìí nípa ẹnu rọ́sẹ̀tì kọ́lọ̀ ẹdí ká gbìyànjú láti ṣe àti pé ní pàtàkì jù ẹ mẹ́jọ gbẹ̀yìn níbi títọ́ sùyàmù tá a àti aṣọra sáàdúrà ìjọ kẹsàn aṣọra ìjọ kẹwàá eléyìí tí ọlọ́run bá kádàrà pé lọ́dún yìí yọ ọjà sí ọ̀la àti ọ̀túnla ọ̀la ni sáàdúrà ọ̀túnla ni aṣọra ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe tọmọdáyà tí bàbá ti yà nítorí ẹ̀san ńlá eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá ọ tó máa fi ń sàyàn lórí rẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó ní nítorí rẹ̀ ọlọ́run á máa ọdún kan rẹ̀ fún yẹn àwọn orí tó lọ́n ti fún sàmúlò rẹ̀ ọlọ́run pẹ̀lú rẹ̀ nínú ẹni tó lè sàmúlò rẹ̀. kí a ṣe. nítorí pé ń sàmì tí ọjọ́ tọ́lọ̀ ń bá nàbì Musa alayhi salam ní ìṣẹ́gun lórí ọ̀tá rẹ̀ Fir'aun àtàwọn ọmọ ogun rẹ̀ ìgbà tó ń jẹ́ fún àwọn Yahudi àmọ́ báwọn ṣe ń ṣèṣì rotu wọn nù kàlẹ́ndà wọn àwọn náà máa ń ṣe ṣèyàmù ọjọ́ Àṣúrà lànàbẹ̀ sallallahu alaihi wasallam ti sọ ike tọ́lọ̀ wọn bá bá nígbàmí àwọn ogun dẹ̀mí àwọn tó káfí lè bá a yapa táwọn yahudi àti nàkọ́ra gẹ́gẹ́ bí àdúrà tá à ń ṣe lójoojúmọ́ nígbà mẹ́tàdínlógún wípé ehdina sirata al-mustaqim sirata alladhina an'amta alayhim ghayri al-maghdubi alayhim wala ad-dallin kíkọ́ náà ọba ó fẹsẹ̀ wá nílẹ̀ sójú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà àwọn ẹni tó náà ọba ti pé dára rẹ̀ lé lórí yàtọ̀ sójú ọ̀nà àwọn tó náà ń bínú sí yàtọ̀ sójú ọ̀nà àwọn tó sọ̀rọ̀ àwọn yahudi lẹni tó náà ń bínú sí àwọn nàkọ́ra lẹni tó sọ̀rọ̀ torí ẹ kí eléyìí ó lè bá a tẹ àtúntà tóa pẹ̀lú aṣọra kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ pẹ̀lú àwọn akẹ́nu róye kù wọ́n bò ká dàníyà ọ̀wọ́ pé kéèyàn bá dàníyà ẹlẹ́dàníyà láàárọ̀ kótó di kóòrùn inú ọkàn wa ní oṣù máa a gbé jáde lórí wa wọn bá kó ti rọrùn fún wa. láti lè ṣe bẹ́ẹ̀ lọ́la àti lọ́túnla ó sì ṣe ní àtẹ́wọ́gbà lọ́dọ̀ wa ọ̀rántí wípé gbogbo gbàtà bá wà nínú ilé ayé wa nínú tọ́nà ọba ń fẹ́ ká máa ṣe wọn náà ní ti dà sọlẹ̀ fún ọ̀gá wa nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa nítorí pé ọ̀nbẹ nínú àwọn gbólóhùn tọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa tó máa ń tìtorí rẹ̀ bí tóyàn. níbi bùkátà yéèyàn عند القيامة gẹ́gẹ́ tó wá nínú hadithi Ubay ibn Ka'b radiyallahu anhu فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجير اللهم أصلح لنا بلادنا نيجير اللهم أصلح لنا بلادنا نيجير اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا يا يرحمكم